dájú bẹ́ẹ̀ ni mo lérò pé ẹ nífẹ̀ẹ́ sí orin tẹ́ ẹ ṣẹ̀ gbọ́tọ́ bank alert by P-Square ẹ̀dá bá bá bank alert na sékém késékém ni wo kó gbá kólékólé kó lọ sọ fún mọ́mì lé pé ah, ah mi kò kí ń bounce rárá ó ti yé <laughs> ìgara pọ̀ gan nínú orin yẹn kan tí mo nífẹ̀ẹ́ sí jù nìyẹn kó o máa sọ fún mi pé check ò kí n bounce <laughs> pé báńkà láti ẹ̀ pé o ní òkè òwe lọ́wọ́ ike four point three million yóò ti ready mo ti fẹ́ transfer sí ẹ tí kò dẹ̀ ní bounce ó jẹ́ pé gbàgán ni máa gbẹ́ títí pé ìgara gan pọ̀ lórí ẹ pé òkè kí ni ó fẹ́ ṣẹlẹ̀ gangan lọ sọ fún ìyá pé ẹrù wà ní owó wà ní àṣebówó nìyá ní ẹ̀yin náà ti gbọ́ bí báńkàlà ṣe lọ lágbára ọlọ́run lágbára elédùà ẹ wo báńkàlà sàwa náà <laughs> máa máa rí láṣẹ Èdùmàrè kò ní sí no more insufficient fund ó ti ẹ̀yin nínú ọdún yìí bó ṣe máa jẹ́ nìyẹn gbogbo ẹ̀yin tèmi nílé abala tọ́pọ̀ tún súnkọ̀ báyìí òun ni abala music video review bọ̀lọ̀kẹ́ ni yìí ti dùn kéé ókè ókè àyíká tó ti fẹ́ yànnàná music videos bẹ́ẹ̀ ni àwọn orin wọn wá ni mo ní lọ́wọ́ lẹ́nìí fún tọjọ́ òní fún tọ̀sẹ̀ yìí tí mo fẹ́ ṣe music video reveal àkọ́kọ́ ẹ jẹ́ kí n máa mú báyìí ẹ̀yin náà ti mọ̀ wípé Adékúnlé Gold ó ní tó ṣe jẹ́ pé ó ní bí àwọn orin ẹ̀ ṣe máa ń lọ ó ní bóun ẹ̀ ṣe máa ń tẹ́lẹ̀ pé tẹ́ bá sùn báyìí ẹ ti mọ̀ wípé ah, Adékúnlé Gold òun ló ń kọrin yẹn orin wo gan wá ni mo fẹ́ jẹ́ ká gbéyẹ̀wò lẹ́ni orin wo ni mo fẹ́ sọ̀rọ̀ nípẹ̀ pick up ni o bàbá gọdọ yé èmi náà fẹ́ wa bẹ́ńdì yé Dangote olórí méjì yé nàbẹ́ gàdé bẹ́ẹ̀gì o eh, ọlọ́run ọ̀run pick up the call ọlọ́run ó ti di dandan kọ́ ọlọ́run pick up kọ́ yìí bó lọ́lọ́wọ́ ṣe ní pick up favourite ẹ̀ ló ń sọ̀rọ̀ yìí mẹ́ mo dẹ̀ mọ̀ pé favourite ọlọ́run ni ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́nu àmọ́ favourite ju favourite lọ èmi ni best favourite ọlọ́run ṣe fẹ́ gbọ́ pick up by Adékúnlé onílé àlejò ọmọdé àtàgbà àwọn ni wọ́n gbọ́ gbogbo orin yẹn tẹ́ bá gbọ́ pick up yẹn ṣe pé gbé kọ́ yẹn sẹ̀ ah ah bàbá gòdó ti sọ máa sùn lórí ọ̀rọ̀ mi nẹ́lẹ́dájọ́ máa sùn jọ pick up orin àdúrà tó dá mi ní sọ pé ó le ó le ní ti dídá ni o orin àdúrà tó yẹ pé tí wọ́n gbọ́ bá ń gbọ́ orin yẹn ah ah ò ní ní choice tù kó máa dá sùn kó máa dá sùn tù ni ẹ pé ah ah àníṣe bàbá gbọ́dọ̀ pick up ní Dangote olèmi ṣé Dangote lórí méjì ni ah níbi kan náà lọ ti bí gbogbo ara kí ló ṣẹlẹ̀ gangan pé ah, ọlọ́run <laughs> ah, what happened ọlọ́run jọ ṣàánú wa orin yẹn orin àdúrà ni tó jẹ́ pé ọmọdé ń gbọ́ àgbà ń gbọ́ nígbà tó orin yẹn dẹ̀ lálẹ́ gra <laughs> àwọn èèyàn ò jẹ́ agbádùn any small thing ó yá pick up any small thing pick up any small thing pick up tí ẹ music video yẹn ó wà very colourful gẹ́gẹ́ bí mo ṣe sọ orin àdúrà ni orin tó yẹ pé ó máa inspire yín ìwọ tó bá tiẹ̀ màdúrà gbàgọ̀ tó bá ń di orin yẹn lẹ́nu ó di dandan kọ́ lọ́n pick up pick up pick up tọ́lọ́n kọ́ máa gbọ́ ọlọ́mọ ọgbẹ́ wa kí ló ṣẹlẹ̀ àwọn ọmọ yẹn ti bínú kẹ̀ kí ló ṣe ó yá ẹ píkì kọ́ làyìnkẹ́ kí ló fẹ́ ó fẹ́ point <laughs> four point three ó yẹ ẹ fún kí làyìnkẹ́ tún fẹ́ ó fẹ́ private jet ó yẹ ẹ fún kí ló fẹ́ ó forísun estate ó ti eyín ó yẹ ẹ fún níbo ló forísun estate sí ó fẹ́ sí Ṣímàwá èmi náà ni ó fẹ́ sí fọ èmi náà ni ó fẹ́ sí Ìbàdàn èmi ni ó fẹ́ sọ́ṣogbo èmi náà ni ó ti ẹyin mo tún já ẹ e sí Orísun estate ẹ má sùn lórí Orísun ìwọ náà tètè mú Orísun estate ẹ kẹ má wọn parí kẹtù ti bẹ̀rẹ̀ ó ti ń dọnu kò sọ̀rọ̀ tó pọ̀ lórí pickup orin àdúrà ni lọgbọ pickup bá dé kúrẹ́kẹ́ ọ̀nà kó tún forí yẹn kó tún fi step down kó tún fi gbàdúrà sọ Ọlọ́run kó tún fi sọ̀rọ̀ létí pé Ọlọ́run yà mú ní kó máa pick <laughs> wọ́n ní mo wá pick sí àyíkẹ́ tí wọ́n online ẹ ti ká lọ́gbọ́ pick up tá a bá ti dé màá tún wá yànnàná orí kejì sókè ẹ Ọlọ́run ọ̀run pick up the ṣó ti gbé hello I dey ring ẹjọ́ ọkọ̀ mò ń rẹ̀ ti gbọ́ ẹ pick up the call yé ọlọ́run ọ̀run yé èmi náà fẹ́ wá fẹ́ dì yé ọ̀tẹ́dọ́lọ́ lórí méjì irọ́ ni kò ní oríkọ̀ iná ni oríkọ̀ jórí lọ àmọ́ lágbára ọlọ́run ọlọ́run á ṣe orí mi lórí àpèsìn ọlọ́run á ṣe orí títí ẹ náà ní orí àpèsìn àní ṣẹrú ẹgbẹ́ wa ọlọ́run báyìí lọ́tún lọ́sì bó ṣe máa fi left pick kan yẹn látún fi right okay o fẹ́ lé ó yá gbà síbẹ̀ o fẹ́ mọ́tò gbà síbẹ̀ o fẹ́ ọmọ gbà síbẹ̀ o fẹ́ ìkúbalẹ̀ ọ̀rọ̀ gbà síbẹ̀ bó ṣe máa jẹ́ nìyẹn púọ́ àṣẹ ti gùn kí lórí kejì tí mo tún fẹ́ já gbogbo ẹyin tèmi sí tí mo tún fẹ́ máa ṣe àyẹ̀wò ẹ̀ lénìí wọ́n wá díẹ̀ <laughs> wọ́n ṣe kí ni wọ́n wá díẹ̀ assignment bẹ́ẹ̀ ni orí yẹn gangan òun lọ́pọ̀ tún súnkọ̀ ẹ̀yin náà ti mọ̀ pé DJ Consequence òun ló ṣe orin yẹn featuring hey mo ti di DJ DJ Àyìnkẹ́ featuring Ọlámídé Bàdó ó ti yẹ orin yẹn hmm, inú mi tẹ̀ dùn pé mo fẹ́ yọ̀rọ̀ rẹ̀ tó bá sọ pé assignment ẹ̀yin ọmọléèwé tẹ̀ ń wò mí lọ́wọ́ lọ́ba ẹ̀ ó ti kó sọ pé okay tíṣà o ẹ Àyìnkẹ́ you are going home today today is Friday okay go home with assignment <laughs> wọ́n wà díẹ̀ ni kó lọ ṣe assignment lórí kinní ẹ̀ assignment yẹn wá já sí wípé àwọn èèyàn ti wá wú ẹ wọ́n ti pé ah èyí Orísun estate yìí ah, Àyìnkẹ́ mà tún ti kọkẹ ó mà nílé sí Ṣìmáwà ó mà ní síbàdàn ó mà ní sàbújá kó wá máa wò pé kí ló ṣẹlẹ̀ gangan báwo lọ́lọ́run ṣe ṣe fún àìsàmẹ́ǹtì ẹnìyàn àbí kó wò pé ah ọmọ yìí olórí Olúwakẹ́mi òun ló ń gbé Bentley yan yẹn báwo lọmọ yẹn ṣe ń ṣe o kó wá máa wádìí ẹ̀ káàkiri assignment nìyẹn ẹ wo àdúrà kan péré ni mo ní kò sọ̀rọ̀ jù ṣé rí wọ́n lóun ṣe máa dá confusion lẹ́fun gbogbo àwọn tó ní wá lára ni wọn ò ní mọ́bí tọ́lọ́ ń gbé gbà wọ́n máa máa wá díẹ̀ kiri ó ti yẹ wọ́n máa wá kiri assignment ni kọ́ lọ́ máa wá kiri wàhálà títí wọn nìyẹn bó ṣe máa jẹ́ nìyẹn òun gbọ́gbọ́ ní assignment wọ́n wá díẹ̀ yéé assignment ó ti yẹ assignment assignment kò lọ́rọ̀ púpọ̀ jù ẹ lọ gba assignment kọ́ lọ́ bá gbéṣẹ́ lé gbogbo àwọn ọ̀tá lọ́wọ́ jẹ́ kọ́ máa wá di wá kiri kọ́ ló ń fún wọn ṣe kọ́ bízì ẹ̀kọ́ lọ́ máa wá kiri ṣá bóun lọ́lọ́ ṣe ṣe ṣá ah, ah, ìyàlẹ́nu màtún eléyìí ẹ̀rọ̀gbọ́n sáré by DJ Consequence featuring Ọlámídé tá a bá padà dé social media gist àsìdè e hot má sùn lórí Orísun mò ń padà bọ̀.